Drill 2. Low, high, low, mid versus low, mid, low, mid. Reply same or different. Illumi, Illumi. Different. Ìlú rẹ, Different. Ìlú rẹ, Same. Ìlú ìlú rẹ same ìlú mi ìlú mi different reply rise low or mid low ìlú mi rise low ìlú mi mid low ìlú rẹ rise low ìlú rẹ. Mid low. Ìlú mi. Rise low.